padà sórí ètò Miliki Express gbogbo ẹ̀yin ara lé mo fẹ́ fi àsìkò yìí sọ fún gbogbo èèyàn wípé ẹ jọ̀ọ́ tẹ́ bá ti rí mọ́tò tó ń rìvásì ẹ má gba ẹ̀yìn ẹ o lọ́sẹ̀ tó kọjá bọ̀dá kan ló ń kọjá lọ ló ń kọjá lẹ́yìn mọ́tò tó ń rìvásì onímọ́tò dẹ̀ ní ẹgbẹ́ kan ló ń wò kówó ẹgbẹ́ kejì ilé hmm. ìtànsọ yìí bá di gbáre kọ́ lòun ṣàánú gbogbo ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣe àkíyèsí tàbá ti tẹ́ra kiri mọ́tò tó ń reverse nínú kẹ́ ẹ dúró àbí kẹrọra gba iwájú ẹ ó bẹ́tà ju pé kẹ́ gba ẹ̀yìn mọ́tò tó ń reverse lọ. àlejò mi wọ́n ti wà ń kalẹ̀ o ìránṣẹ́ ọlọ́run alààyè ni wọ́n òdúdẹ̀ ni wọ́n mọ̀ ń ṣàìmọ̀ fún olóko ọ̀pọ̀lọpọ̀ wa ló mọ̀ wọ́n ọ̀pọ̀lọpọ̀ ní òde mọ̀ wọ́n fún àǹfààní àwọn tọ́ṣẹ̀ sí ẹ̀rọ mọ́ọ̀mọ́ọ̀hún wọn Miliki Express òun ló wọlé nípẹ̀rẹ̀ wọn. àlejò mi gbogbo èèyàn máa ń pè wọ́n ní bàbá gbógunmi láti ni wọ́n ti wá dádì ẹ káàbọ̀ sórí ètò. a dúpẹ́ púpọ̀ yóò kọ jésù yóò dára fún yín ah, mo kí gbogbo ẹ̀yin ará lé yóò kọ jésù yóò dára fún yín o ah, ẹ já gbàdúrà ọlọ́run má jẹ̀mọ́ ẹni kẹrinu náà léru ẹ̀mí gba ọpẹ́ wa ah, mo súre fún gbogbo ọkàn tó ń wò mí nínú ilé lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀pá àṣẹ tí wọ́n gbà lọ́wọ́ bàbá rẹ tí wọ́n jò ó lò ní orúkọ jésù ti násárẹ́tì ó yá lọ mú un ní orúkọ jésù kẹdí olókìkí ilẹ̀kùn àánú kò ṣí fún yín oṣù yìí kò doṣù ayọ̀ fún yín jésù olúwa wa. dádì kí lẹ mú wá fún wa lóṣù yìí. a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún oore ọ̀fẹ́ àti àánú ètí mo rí gbà lọ́wọ́ jésù. ẹ̀yin nìkan kọ́ gbogbo wa ni o. àti gbogbo ọkàn tó ń wò mí nínú ilé àti iléeṣẹ́ orísun lápapọ̀ a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àti àǹtí lára olúbọ̀ a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún oore ọ̀fẹ́ àti àánú tí gbogbo wa rí gbà. Mm kí ni tí olúwa sọ fún mi ní oṣù yìí òun ni àjọ̀dún èyí tí a fẹ́ ṣe ní twenty nine thirty thirty one hmm. nǹkan kan ló gbé àjọ̀dún yẹn jáde òun ni ikú ah. ìpè mi tó mú ikú dání òun ló mú àjọ̀dún yẹn jáde uh-huh. òun ni a fẹ́ wá ṣàlàyé lónìí mo gbà tí mo kọ́kọ́ máa gorí ètò ìpara òun ni mo kọ́kọ́ sọ pẹ̀lú yín ibi tí mo sọ sí yẹn bẹ́ẹ̀ mo ti fẹ́ fi bẹ̀rẹ̀ lónìí níbi tí mo sọ sí ní ìgbà tí ẹ̀mí jáde kúrò lára mi ohun mẹ́ta ló ṣẹlẹ̀ sí mi ní ọjọ́ yẹn nígbà tí mo kú nítorí pé tá bá ní pé ká sọ iṣẹ́ olúwa ìmọ̀sùn mo máa ń sọ ní gbogbo ìgbà mo ní bàbá tó bí mi ìránṣẹ́ ọlọ́run. dádì mo fi owó àti ọmọ àti àlàáfíà mo fi dìyín lẹ́nu. gbogbo èèyàn àlè fún àǹfààní àwọn tó ṣe ń wo bàbá lórí ètò Miliki Express. bàbá ọlọ́run mú wọn lọ sókè wọ́n wọ́n lọ wà nílé ní chọ́ọ̀chì dáàdi wọn wọ́n ṣe parí ìsìnlẹ̀ wọ́n ṣe wọ́n ṣe dákẹ́ àwọn tí ẹ̀ ń sùn ni báwọn ṣe lọ ṣe dákẹ́ nìyẹn tí ẹ̀mí ọlọ́run gbé wọn lọ sókè wọ́n rí ọ̀run wọ́n rí ọ̀run àpáàdì wọ́n wọ́n náà wọ́n wà nípò òkú fún wákàtí mẹ́rìnlá àbí dáàdi bẹ́ẹ̀ni wákàtí mẹ́rìnlá so nígbà tí mo kọ́kọ́ gbé wọn wá sórí Tomiliki Express wọ́n sọ bí ìrìn àjò yẹn ṣe bẹ̀rẹ̀ bí tó tá a bá dé lọ́jọ́ náà lọ́hùn ibi táwọn bá dé lọ́jọ́ náà lọ́kùn ni wọ́n ti fẹ́ sọ ní ìsìn fún àǹfààní àwọn tó ń wù wọ́n fún ìgbà àkọ́kọ́ dáàdì ẹ̀ máa sọ̀rọ̀ lọ. a lọ́wọ́ ọlọ́run fún oore ọ̀fẹ́ yẹn nígbà tí mo sọ lórí ètò yìí nígbà tí ẹ̀mí tẹ̀mí bá ti kúrò lára ènìyàn àwọn ìṣẹ̀lẹ̀ kan máa ń ṣẹlẹ̀ sí òkú nọ́mbà wà ní wípé bó o bá kú láago méje láàárọ̀ tó bí ẹ̀mí bá ti jáde kúrò lára rẹ àwọn àkọ́kọ́ tó kọ́ ṣẹlẹ̀ ni wípé ayé ìdúdú ni bírímù bírímù òkùnkùn á bolẹ̀ tó jẹ́ pé bó o kú láago méjì ọ̀sán àkòsí àkókò téèyàn lè kú òkùnkùn bírímù bírímù nílé ayé yìí bí èmi ṣe jáde lára mi mo wọ́n wò pé ó di èrò inú nọ́mbà tù ní wípé tókù bá ti kú òkú òun lanú sọ̀rọ̀ mọ́ ó di èrò ohun tó bá ti rò ló máa máa rí bẹ́ẹ̀ ẹ lè rí òkú òkú tá a bá pàdé lójú ọ̀nà ṣe ló máa máa kù àwọn kan béèrè question lọ́wọ́ mi lórí ètò wípé ṣé òótọ́ ni àwọn àkúdàáyá wà mo sọ fún yín gbangba kedere ibi tó o bá lọ ló máa fi mọ̀ òótọ́ ni àwọn àkúdàáyá wà bí mi bá lè parí ẹ̀ lónìí mo máa sọ ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ó mi sọ pé mo ń bọ̀ lórí program ní ọ̀sẹ̀ tó ń bọ̀ mo máa sọ pẹ̀lú àwọn kan tí mo rí ní ọ̀run bí ẹ̀mí yẹn ṣe jáde kúrò lára mi tí mo ṣe lọ ó dàbí pé lift gbé mi kúrò lórí ilẹ̀ bí mo ṣe lọ sí mo já sí ìlú kan ibodè yẹn lágbára púpọ̀ ibẹ̀ yẹn dúdú débi wípé mo rí àwọn ènìyàn tó ń lọ ṣùgbọ́n nǹkan ni mo rí wípé kò sí ẹnikẹ́ni tó bára wọn sọ̀rọ̀ wọn kálukú gbé ẹrù dání mo rí arábìnrin kan bíi masini tí wọ́n fi ránṣọ mi ò mọ tó bẹ́ẹ̀ tiẹ̀ mú ẹ̀yìn ẹ̀ wọn kálukú sàn lọ ni kò sí ènìyàn tó bá ènìyàn sọ̀rọ̀ bí lójú ẹsẹ̀ bíi tí mo dúró sí obìnrin kọ̀ọ̀kan dé ọ̀dọ̀ mi ni bó ṣe dé ọ̀dọ̀ mi ó ní wàá lọ gbé ẹrù ẹ̀ṣẹ̀ rẹ̀ mo ní ẹjọ́ ṣé mo ti kú ìgbà yẹn mo tó lè lanu sọ̀rọ̀ bí ènìyàn mo ní mi ò tí ì kú ẹ ṣàánú ẹ fún mi lórí ọ̀fẹ́ ẹ má ti jẹ́ lọ gbé ẹrù ẹ̀ṣẹ̀ mi báyìí ó ní dandan àbí kó lọ gbé ẹrù ẹ̀ṣẹ̀ rẹ lójú ẹsẹ̀ mo kàn rí ìmọ́lẹ̀ kan kọ̀ jáde níbi gílóòbù ó kàn tàn sọ́dọ̀ mi ni gbogbo ọkàn tó wọ̀ mí nínú ilé ní orúkọ Jésù Násárẹ́tì ẹ rí àánú gbà àánú ni mo rí gbà lọ́nà fi dá mi padà bí ìmọ́lẹ̀ yẹn ṣe tàn lójú ẹsẹ̀ ni mo kàn rí nìyẹn ó mọ́lẹ̀ áńgẹ́lì yẹn kàn yọjú ó ní ọmọ ènìyàn láàárọ̀ níṣẹ́ lọ sí ayé láti máa lọ wàásù ó ní òjẹṣẹ́ mo ní mi ò mọ̀ wípé Ọlọ́run pè mí iṣẹ́ ọwọ́ mi ni mò ń ṣe ac àti fíríjì ni mò ń ṣe mi ò mọ̀ pé ọlọ́run pè mí ó ní àpè ọ́ ní adẹ̀yàn ó ní màbọ̀ abẹ́bí àṣírí ayé hàn ọ́ bí ángẹ́lì yẹn ṣe dìbò mímọ́ ẹ̀ta tó kọ́ ọmọdé bí ìgbà tí lift gbé wa ni gbígbé à ń lọ nínú òfurufú ìlú kan tá a já sí gbàràm tá a já sí ìlú yẹn báyìí mo rí bí ìgbà tí wọ́n bá dàbí pé bí ark ó lọ báyìí bíákì ní ìlú yẹn wọ́n kọ nǹkan kan sí ẹnu bóde yẹn ṣùgbọ́n mi ò rí nǹkan tí wọ́n kọ síbẹ̀ náà mo bẹ́ẹ̀ jẹ́ kí gbogbo ọmọ nàìjíríà kó mọ kìnní kan wípé bí o bá mọ ìwé kàlàyé tó o bá kú o máa lè ka nǹkan tó bá kọ síbẹ̀ ṣùgbọ́n ńgbà tí mo wà lórí ilẹ̀ ayé primary three mo ti drop léwe gbogbo nǹkan tí mo rí níbẹ̀ mi ò rí nǹkan kan kà níbẹ̀ gbogbo àwọn nǹkan tí mo rí mi ò lè kà á báńgẹ́lì yẹn mo wá bẹ̀rẹ̀ wáńgẹ́lì mo ní ibo níbi tí ẹ mú mi dé ibi ò mi ibi tí ẹ mú mi dé ò mi ó ní tí orí tó dé ibẹ̀ ní ibodè tí a pe ibodè yẹn ní níbi tí wọ́n ń pè ní ẹgbẹ́ kan wọ́n ń pè ní ẹgbẹ́ àkàmàrà àwọn àjà tó burú ló wà níbẹ̀ wọ́n máa ń sọ kíní kan wọ́n ń pè kíní kan ní ẹgbẹ́ àjẹ́ tá a bá rí àjẹ́ aṣọ dúdú ni àwọn àjẹ́ máa ń lò wọ́n ń pè kíní kan ní ẹgbẹ́ èmèrè èmèrè ọ̀dájú èmèrè ó máa ń lo aṣọ funfun èmèrè mẹ́ta ló wà ìmí ó lè jẹ́ èmèrè ìdí ọ̀gẹ̀dẹ̀ ìmí ó lè jẹ́ àwọn tó burú jù láyé àwọn tó wà lórí àkìtàn àwọn tó ti burú jù àwọn tí wọ́n wà nínú omi bí ènìyàn bá bá àwọn mẹ́tẹ̀ẹ̀ta pàdé ìdí tí wọ́n fi máa ń sọ wípé èmèrè lágbára ju àjẹ́ lọ tó bá di lọ́sẹ̀ tó ń bọ̀ máa sọ fún yín nítorí wípé èmèrè burú gan púpọ̀ bí ènìyàn bá ṣe àjẹ́ àjọ lágbára àti ìṣèdájọ́ ó máa mú ẹjọ́ yẹn lọ sínú ìpàdé ni ṣùgbọ́n tó bá jẹ́ èmèrè èmèrè lágbára àti tàǹkọ́ lọ́fà bí èmèrè bá wo oúnjẹ báyìí ó ti ta lọ́fà èmèrè lè da ọkọ̀ nù èèyàn ò lè lágbára àti gba èmèrè lórí òun lẹ máa ń rí ìránṣẹ́ Ọlọ́run ìránṣẹ́ Ọlọ́run mi tó wípé òǹkànnìyàn sọlọ́run nílò lẹ́wàá tá a pera wa ní ikọ̀ àtìrìjọ olódùmarè máa béèrè fún agbára àti àṣẹ àti ìṣílójú kò ń ṣe gbogbo ènìyàn lèèyàn gbọ́wọ́lé lórí nítorí tó bá gbọ́wọ́lé èmi rè tí ẹni yóò bá ṣọ́ra kò ní gbọ́wọ́lé mi mọ́ hmm. èmi rè láàrin àwọn àjẹ èmi rè ló burú jù láyé tí a ṣe gbé mi dé ìlú yẹn gbogbo ọkàn àwọn bí ènìyàn bá ń bọ̀ láyé sẹ́ni pé bí a ṣe dé ibẹ̀ yẹn ẹ̀rù náà kúkọ̀ bá mi mo máa tú àṣírí mi méje níbẹ̀ yẹn tó bá di lọ́sẹ̀ tó ń bọ̀ tẹ́rí àárín oúnjẹ ibi tó lágbára bí a bá bí ọmọ ológo lónìí ibẹ̀ yẹn láti máa ń já ògo gbà irú ògo tó gbé wáyé wọ́n ti scan yẹ níbi tí mo pè ní ibi ẹgbẹ́ àkàmàrà ibi ibẹ̀ yẹn ni wọ́n ti ń fi ẹ̀jẹ̀ dín àkàrà aṣọ pupa ni wọ́n máa ń lò níbi ibẹ̀ yẹn àwọn alágbára ayé lẹ̀ máa rí níbẹ̀. dadi mo fún wa tí mo di hmm. ẹni ibi tẹ́ ẹ rí hmm. ẹ rí ní ọ̀run ilé ayé ló wà inú ìsàlẹ̀ ilé ayé kò sí ọ̀run ló wà inú ilẹ̀ inú ilẹ̀ ayé míì tì nìyẹn. ok áńgẹ́lì ló gbé yín lọ bẹ̀. bẹ́ẹ̀ni. kì í ṣe wípé ok áńgẹ́lì tó sọ fún yín wípé òun fẹ́ fi àṣírí ayé wọ̀nyí. bẹ́ẹ̀ni. òun ló gbé yín lọ sí ibẹ̀ yẹn. bẹ́ẹ̀ni. so that àwọn ará ilé wọn ò ní ṣì yín gbọ́. sáré bí mo ṣe dé áńgẹ́lì yẹn tó ṣe fi ibẹ̀ yẹn hàn mí mo sọ pẹ̀lú àṣọ Olódùmarè